ìkánà àwọn ọmọ mi obìnrin nímọ̀ ọ̀gá ni ní air force wọ́n wá ń bíjò ní ó ti wá di cadet fighter ni kò sí kò sí nǹkan tí wọ́n fi ja ogun lójú òfurufú tí ò lè wà àfi tí ì ṣe aircraft ìgbò wá dé láti US níjó ní ah, mọ́ ní ìdẹ̀ra abẹ́ mọ́nítọ̀ kí ni mo gbọ́ pé wọ́n lo líìdì àwọn tó lọ sí Maiduguri ó ní bẹ́ẹ̀ ni sà tí wọ́n náà ń ju bọ́ǹbù ń pa wọn ni ah, ó ní gbogbo àwọn pẹ́sàn tẹ́ mọ́ bí àyí gẹ́gẹ́ bí iṣẹ́ wa kò yẹ ká máa dáhùn tó kọ́kọ́ wí fún ẹ ó ní dádì kò yẹ ká máa dáhùn ó ní because you are out of the office ó ní bọ̀ tí nǹkan tí mo kàn máa ó kàn dá mi lóhùn technically ó láwọn ọmọ kéékèèké ah, ó ní dádì mo ní ìbọn nílé ìbọn tí mo sì nílé o lè bá wọlé tì mí ṣé tí mo bá gbẹ̀bọ̀n mi tí mo bá pa pàápàá tí kò sùn kẹ̀kẹ́ Ànábì wa Muhammad ó ti yanjú ẹ̀ ó ní ìzátàwájá alìmùsùlùmánù bí ṣe ìfihìmà fákílá àwúmá mìnì hálìnà fàkílá yá rọ̀súlùlá fàázà kọtílù fàmàbálù olùmọ̀kùtùl ó ní ìnáwó àrádà kọtílá sọ̀hìbì mùsùlùmí ló wí mẹ́wù mùsùlùmí ò sì ní ìjà mùsùlùmí lólè mùsùlùmí ò gbọdọ̀ àbí alìmùsùlùm mọ́nsẹ̀ límọ̀ alìmùsùlùmúnà mí yẹ́dìí wọ́lìdánì tẹ́wọ̀n pẹ́ni tó wá jà wá lólè kése mùsùlùmí nìyẹn ìbá àmọ́ wá jẹ́ tájù kó mọ jẹ́ mọ̀ṣúdí ẹ̀ ìmùsùlùmí kọ́ mo ti define mo ti fún an definition pé kálẹ̀ mọ̀ pé kése mùsùlùmí ẹni tí kí lálùkùránì wí Aya yẹn gangan ni mo kọ́kọ́ fẹ́ kanú Suratul Bakara. Ó ní wà qatilu fi sabilillah, alladhina yuqatiluna wala ta'tadu. Ẹni bá lóhun fẹ́ pa yín ẹ̀yin náà múra pé pa. Qatilu fi sabilillah alladhina yuqatiluna. Àmọ́ wala ta'tadu. Mọ́ kọjá ààyè, ìtumọ̀ wala ta'tadu, àlè ìtìdáhùn yẹn wá pọ̀. Yẹn ni pé ẹ So as a sort of revoking but do not transgress do not transgress ẹ má kọjá àlà in tó wí yẹn ara tó wọ́n pé ẹ má kọjá àlà ó pọ̀ o yẹn ni pé tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pààyàn tó bá ṣe pé àwọn tí wọ́n múbọn dání ni in tó bá mú dání ìwọ náà jù sí àbí in tó bá tún jù ú lọ àmọ́ tó bá jẹ́ pógun ẹ̀sìn ni ẹ má pa arúgbó wà látàtàdù ẹ mọ́ pa sibuyan àwọn infant àwọn ọmọ kéékèèké amọ́nísìn ẹ wá gbọ́ mi ó ti wá yàtọ̀ ìkánú àwọn ọmọ mi obìnrin nímọ̀ ọ̀gá ni ní air force kódà kò ìbímọ mo wá ń bíjó ní ó ti wá di cadet fighter ni kò sí nǹkan tí wọ́n fi jà ogun lójú òfurufú tí ò lè wà àfi tí ì bá ṣe aircraft nígbò wá dé láti US níjó ní mo á ní ìdẹ̀ra abẹ́ mọ́nítọ̀ kí ni mo gbọ́ pé wọ́n ló líìdì àwọn tó lọ sí Maiduguri ó ní bẹ́ẹ̀ ni sà tí wọ́n náà ń ju bọ́ǹbù ń pa wọn ni ah, ó ní gbogbo àwọn kwẹ́sàn tẹ́ mọ́ bí i gẹ́gẹ́ bí iṣẹ́ wa kò yẹ ká máa dáhùn ìtọ́ kọ́kọ́ wí fún ẹ ó ní dádì ó yẹ ká máa dáhùn ó ní because you are out of the office ó ní bọ̀tí nǹkan tí mo kàn máa ó kàn dá mi lóhùn technically ó láwọn ọmọ kéékèèké ó ní dádì tí ẹ bá rí àwọn ọmọ seven eight years láwọn ọmọ tí wọ́n gbébọn fún yìí tí a bá ní ká ju àkàrà báyìí máa kàn tún wo máa kàn tún kára so ni máa kàn tún máa kàn tún tóun bá rí wọn nígbà tó yẹ pé àwọn rí wọn ju báwọn ṣe lè rí wọn lọ àwọn ní àwọn kìíní kan tó yẹ pé tí wọ́n bá ti gbé e síbẹ̀ báyìí yóò mú tóbi níbẹ̀ ó máa ṣó wọn gan gbogbo ara wọn ló máa ṣó torí bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣe nǹkan tó yẹ a ṣe physics physics yẹ máa kọ́ ní lenses so ibi tí máa ń lọ ni pé tó bá ti wá ní ìgbà míì wà tóun bá kàn rí pé àwọn àgbàlagbà wà ń bẹ̀ lòun máa ju sáàrin wọn kánjọ máa pín jẹ ó nígbà tó ń bá rí bí àwọn ọmọ kéékèèké pẹ̀lú bá ṣe ọlọ́run ọ̀hún pé ah àwọn ilé àmọ́ bí future wọn ṣe gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí technologically professionally ó ní iye ọjọ́ orí tí wọ́n ní ogún gbọ́dọ̀ kó lóòótọ́ táwọn náà tó kọ yàtọ̀ sí kùránì so ẹni tó wà látàtàdú kódà kùránì sọ pé igi táwọn èèyàn bá ń sábà mọ́sálásí ara wà látàtàdú nìyẹn ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ wó mọ́sálásí ẹ pa arúgbó ẹ pa ọmọ kókó aboyún tó bá ń fọmọ lọ́yàn àbí tó bá ìfẹ́ ẹ pa ara àtúmọ̀ pé wà látà àtàdú ènìyàn so àmọ́ ó ti sọ fún wa pé ẹni tó fẹ́ pa yín ẹ ẹni tó dojú ìjà kọ yín ẹ tó bá jẹ́ sí pé wọ́n ti ṣe tán ẹ wá mú wọn they are all in captive pé ẹ padà wá mú wọn ẹ wá fẹ́ ṣèdájọ́ wọn ọ̀tọ̀ nìdájọ́ yẹn nínú criminology ṣé ń gbọ́ mi báyìí lẹ́gálẹ̀ pé ẹ̀fẹ́ street òfin ẹ wà padà sí yìí tó ṣẹlẹ̀ sáà nábì àtọ̀rọ̀ wàhásíyù ipe fàyín akọ́bútún fákìbú bìmísìlì mọ́ úkìbútún bì wọ́là ń sọ bá rí tún láwọ́ kẹ́rò lè sọ bìrí yìí tí wọ́n bá pa ọkùnrin ẹyọ kan nú yín ọkùnrin ẹyọ kan náà ní kẹpa tó jọ tí wọ́n bá pa obìnrin déédéé ọjọ́ orí bẹ́ẹ̀ náà ní ẹpa nínú wọn ṣó ti yé báyìí ẹ gbọ́dọ̀ ṣùgbọ́n tó ẹ bá wàyín ní wàyín wà láyín sọ bá rí tún tẹ́ ẹ bá wá tẹ̀ lè mójú kúrò fún ọ làwọ̀ kẹ́rọ lè sọ bèrè kẹ wá padà wá ṣe kí ni kẹ wá padà sínú súrátù núrì tálùkùrán sọ pé fakatibuhum in alimutum fi im khaira fakatibuhum ẹ bọ́ okùn ẹrú kò lọ́rùn wọn ẹ tírẹ́nì wọn irú ẹ̀ náà níjọba ń ṣe yẹn pé ó kẹ́ lọ rehabilitation ni wọ́n pè mukataba wípé ẹ lọ tún gbèsè ayé wọn ṣe lẹ́yìn tẹ́ bá béèrè pé what is the purpose of your doing this kí nìdí tó fi ń ṣe báyìí tó wá ní à kò sí tó wọn ó jẹ ní àìlẹ́kọ̀ọ́ ní ẹ wá mú wọn ẹ mú wọn lọ léèwé fàkátì buhun ẹ tún gbé iṣẹ́ ayé wọn ṣe ní àlímú tó ń fi hàn tẹ́ bá rí pé ń bi tẹ́tí ń bẹ́ léyìí sọ̀rọ̀ tá a bá train eléyìí eléyìí ó wúlò tá a bá ṣe eléyìí eléyìí ó wúlò so báàlù kúránì ti wí nìyẹn Bye.